المثالب أسأل المثالب tó ṣe pé àwọn tí wọn bá rọrùn fún ọ tá a bá lè rí a á gbọ́ fíkì yìí dáadáa. èyí tí a dé dúró níbẹ̀ ó ní àlùkòsílò tí wọ́n fi lè kóso láti ọ̀sọ́ tó a ní kẹ́kọ̀ọ́ lónìí ní ṣàlà ká fi fi sínú ọ̀hún ẹ̀mí wáyé pé láì sí ọwọ́ ti tẹ̀yìn oṣù báyìí aago méjìlá láàmàdé láti máa jáde ní aago mẹ́fà tó a ti sọyẹ́ náà tẹ́lẹ̀. sọ ìdánilẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ ní aago mẹ́rin kúròkúté torí pé àwọn aláta sọ àwọn náà wà. kí láti ní àlùbọ́sùlù bọ́sùlù ní ìwẹ̀ ọ̀ràn ẹ̀ ká padà sàlàyé Ị la ihe é wẹ̀ ẹ́ má padà sàlàyé báwo la ṣe é wẹ̀ yìí kìí ṣe kéèyàn ká máa wẹ̀ ó ní sí máa tó kù fẹ́. àwọn ìlànà ní mọ̀jìbá àlùkòsù àwọn nǹkan sọ yóò o. àwọn sọ di ìgbà míì sí àwọn náà ní تكون هذه السنة النبي محمد صلى الله عليه وسلم في عبد الله وموجبات الغسل عند الناس ست فقدر الحيض والنفاس ومن مني خارج بلا معتادة في نومي أو في حدثي ومن مضير حشرة في أي ما مرج وغسل الميت أو من أحلم àti ṣàlàyé àwọn kan nínú rẹ̀ ìtẹ̀síwájú ọ̀nà ni a tẹ̀síwájú. Afa rahmatulah alayhi ó ní pé wọ́n mú ti bá tó gbósílé ẹ̀yìn dànù náà. Ìyẹn ni pé etí máa ń sọ ìwẹ̀ wíwẹ̀ ti ọ̀ràn àyà ní ọ̀dọ̀ àwọn amàlìkéyà mẹ́fà ni mẹ́fà ni mélòó ló gbé mẹ́fà. Bàbá tó wọlé ayébí wọn lè má lè. Àkọ́kọ́ nínú rẹ̀ láti sàlàyé lọ, ó ní kí obìnrin kórè nǹkan oṣù. Sálàyé lẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́ padà wọ́ra lẹ́yìn rẹ̀ náà. ó ti di ọ̀ràn yẹn kọ́ wọ ìwẹ̀ yìí. wọ́n ní fáàn bákan náà lára tá a ti sàlàyé lọ ní pé kí obìnrin ó bímọ nígbà tí ọba bímọ á rí pé ẹ̀jẹ̀ kan máa wá ẹ̀jẹ̀ rẹ̀ láti ní ànífà. tọ́ba ti lè dá ó ti di ọ̀ràn yẹn kí ọwọ́ ẹ̀ náà á ti sàlàyé yẹn náà lọ tó ṣe pé pẹ̀lú àpapọ̀ àwọn onímọ̀ mi afẹ́tẹ̀sọ́jú pé ọ̀mí màníyí kárìjì bèlàtẹ́bí mọ̀kádàtẹ́ fìlọ́mí ọ̀fì àkàtọ́tù. ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀sẹ̀ tí máa sọ ìwé di ọ̀ràn yẹn òun ni kí àtọ̀ kọjáde láti ara ọkùnrin àbí látara obìnrin nígbàgbẹ́ ní ram. mẹ́tẹ̀ẹ̀ta yìí a ti sàlàyé ìtẹ́lórí lẹ́kùnrẹ́rẹ́ ní ogun mẹ́ta tá a fẹ́ sàlàyé lónìí àti ibi tí àlàyé bá tó ti ń lo lérí àlùfóṣùlò. Èsì afáfikún tó fi kún tó fi jẹ́lẹ̀ rẹ̀ kẹrin ní pé wàmí màgbé ilẹ̀ aṣàfẹ́ pé àìsè máa fáwọn jìn. Ìyẹn ní pé tí ọkùnrin àtìyàwó rẹ̀ tí ọkùnrin tọ́ bá fi. nǹkan ọmọkùnrin rẹ̀ tó bá mú un dọ́dọ̀ ìyàwó ẹ̀ kódà kí nǹkan ọmọ jáde ó ti dọ̀rọ̀ yẹn kọ́wé. Tẹ́ǹpá ti sọ ìgbà tí jáde ni lọ. yìí wọ́n jọ súnmọ́ra ní ti pé nǹkan ọmọkùnrin ibi tí wọ́n dá lára ọkùnrin. ọwọlé síbi tí wọ́n dá lára obìnrin. tí ọba ti sẹlẹ̀ bẹ́ẹ̀ kódà kí nǹkan kan má jáde ó ti dọ̀rọ̀ ya káàdì jẹ́jẹ́ ọwọ́ ẹ̀. eléyìí pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ni ẹ̀rí lórí sì ni àdé lọ́wọ́ nínú ọ̀sọ̀ ìbùkọ́rẹ́ àti muslim tí anábìwọ̀ muhammed sọ́lọ́wọ́ wà lọ́wọ́ sọ́lá pé ìdá kọ́ àjà. من الورم إذا جلس بين شعبها الأربع ثم أجهز فقد وجب عليه الغسل من الورم إذا قعد بين شعبها ثم أجهد فقد وجب الغسل وإن لم ينزل àdúgbò muhammed sọ́kọ̀ lọ́wọ́ àrègbòsílẹ̀ ó ní pé tí ọkùnrin tó bá fi wà lórí ìyàwó ẹ̀ lẹ́yìn gbìyànjú láti súnmọ́ tí nǹkan ọmọkùnrin rẹ̀ tó dé sí ìyàwó rẹ̀ ó ti dọ̀rọ̀ yẹn kọ́wẹ̀ kódà kí nǹkan kan má jáde lára méjèèjì yẹn lọ́kàdé yẹn sí pé pẹ̀lú àpẹnupọ̀ àwọn onímọ̀. lára nǹkan tí máa ń sọ ìwẹ́ dọ̀ràn yẹn òun lè léyìí wa. ibẹ̀ yẹn láti máa gba yé pé tọ́mọ́tà ṣe é pé ọkà kan orí ẹ̀ lásán tí èsì kọ́ wọnú ẹ̀ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ náà ìwé ọ̀jọ́ hàn yẹn lọ́pọ̀lọpọ̀ bàtí nǹkan ọ̀bà jáde lára wọn. ṣùgbọ́n onígbé alámọ̀lẹ́ tó ń sọ fi ayé máa fọ́ọ̀t gbogbo èyíkéyìí abẹ́mi. gbogbo èyíkéyìí abẹ́ tọ́sọ yẹ ẹ̀rí pé yóò jẹ́ kó yé wa pé rada èyí tí sẹ̀ríà lòdì sí ti ń tẹ̀lé ọjọ́ ti pẹ́ èyí sàtìkò yìí. lára ẹni tí ń tẹ̀lé tí wọ́n ti sọ ìdájọ́ rẹ̀ síwájú ó ní kí ẹnìkan wò sùsùn wọ́n sọ yí pé ẹran lòun máa ti nǹkan ọ̀gbọ̀n ẹ̀rí ti ti sẹlẹ̀ ní torí báwọn èèyàn ń wá àkúwà wọ́n ń wá owó lóṣù lórí ìyá wọn kọ̀ lórí tó fi já sí pé nǹkan tó takò làákà ìyáyá wọ́n rọ́ lulẹ̀ lóyún pé sẹ́yìn náà bá gbé sínú làákàyè láì sí pé ọ̀rẹ́sẹ̀ mọ ìdájọ́ ẹ̀sẹ̀ kẹta yọ̀ wáyé pé à ah, ṣé ẹranko ní irúfẹ́ ẹni báyìí àbí èèyàn. ṣùgbọ́n ìtì mo fẹ́ bóyá ni pé irú ẹ̀sìn tẹ̀lé ọdún ti tẹ ìyẹn náà ló sì fàdó ẹjọ́ sí pé àwọn onímọ̀ wọ́n sọ ìdájọ́ rẹ̀ sínú tí a. ká bá rẹ̀ nìkan tó ń pa ìyàwó rẹ̀ tó ajá sí pé ẹran ìlókùtù lé pé ó sì kan ọmọkùnrin rẹ̀ bọ̀. nírú ẹni bẹ́ẹ̀ ebe ya na yìí pé yálà nǹkan jáde lára rẹ o àbí nǹkan jáde torí pé kìí ṣe àyè téèyàn fi gbádùn. sóòtú lọ́ọ̀rán yẹn kó náà wẹ̀. àwọn onímọ̀ wọ́n si ya nu ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí àfa sọ tó jẹ́ pé nínú mọ́sáàbù ìmọ̀ọ́mọ́ lè fi lọ́wọ́ fún àǹfààní àwọn tí àgbọn tó jẹ́ mọ́sáàbù yìí mọ́sáàbù ní kú ọ̀pọ̀ ìyẹn ni pé àwọn àfa kan ti gbìyànjú lọ lára wọn ni imam eh, ahmed lára wọn ni imam malik lára wọn ni imam abu hanifa lára wọn ni imam shafi tó ṣe pé wọ́n wá ní ọmọ akéwò. àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ kalẹ̀ wọ́n sọ àwọn akẹyẹ sílẹ̀ yẹn ni pé ìgbìyànjú wọn láti lè fa ìdájọ́ yọ nínú quran àti sunna nabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn kọ́ lẹ̀ kíkọ́ lẹ̀ tí wọ́n kọ́ lẹ̀ yẹ ọwọ́ àti nǹkan táwọn kan kọ́ bí ẹ̀kọ́ tó ìyẹn là nínú mọ́tàbù màlìkíyà àti ogunlọ́gbọ̀n àwọn sọ̀tọ̀t mi. àwọn gbà yí pé kódà kó ti yí pé ọjà wèrè làákàyè ti kú òfun torí ti ń wá ìtọ́fẹ́ jẹ́ láyé ó ti nǹkan ọmọkùnrin rẹ̀ bọ́tẹ́rán tí nǹkan ọ̀bá jáde ó ti dọ̀ràn yẹn kọ́wé náà. ṣùgbọ́n nínú ìyẹn làwọn tó ṣe pé wọ́n kọ́ ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ ìmáàmù abu hanifa tí wọ́n ń fi àgbọ́yé rẹ̀ tó gbọ́ nínú sírọ̀ náà àti súnà ẹ̀rọ mahamad ọlọ́lọ́ àlùsẹ́lẹ̀ tí wọ́n ń kọ́ ní ẹ̀kọ́ torí pé kò sí kẹ̀kẹ́ nínú gbogbo àwọn ìmáàmù yìí tí mú ọ̀gá látọ̀dọ̀ rẹ̀ ìgbìyànjú ló ń kálukú ṣe pé nípa ìfẹ́ ọlọ́run lásọ báyìí nípa ìfẹ́ ọlọ́run lọ́sọ́lá báyìí. ìdájọ́ báyìí ni yóò ṣe rí. ṣùgbọ́n ló ṣe pé ìgbìyànjú yẹ o lè ya pàṣẹra wọn. ṣùgbọ́n ẹni wá ti wá sí ìjókòó yìí rí à ń sọ ìgbìyànjú kìíní àti ìgbìyànjú kejì. kílẹ̀ rí rẹ̀ nínú síra ọlọ́run àti súnà mọ́rọ̀ ní ìgbà náà ìwo ni ó súnmọ́ jùlọ. wọ́n gbà yí pé rárá o èyí ọ̀rọ̀ bùkátà ti kọ́wọ́ ìjẹ́ kọ̀ọ̀rọ̀ bùkátà ti kọ́wọ́ ẹ̀ kí ló fà á lórí pé àlejò mohammed sọ́kùnrin ọmọ wa rẹ̀ kò sẹ́lẹ̀ nínú ẹ̀dá wa míì tó wà nínú sahih muslim wọ́n sọ pé ìdá mẹ́ta alkìtánú pàpàtì wájú ẹ̀ka lọ́wọ́ sí ààyè tí wọ́n dá. lára ọkùnrin tí ọba wọlé sí èyí tí wọ́n dá lára obìnrin yálà kọ́sọ̀kalẹ̀ lára wọn ọ̀jáde lára wọn ó sì dọrọ yẹn kí wọ́n wẹ̀ tí wọ́n máa dábẹ́ fún ẹran wọ́n ìdábẹ́ Gbogbo ti bàbí táàlì táàlì sọ Mùrùkà àgẹ́sẹ̀ kan ṣe ìmáàmù àbọ̀ àdìgbà àbá àgẹ́sẹ̀. Tò lára mi tí a ti máa máa bóòlù wọn ti ń fa ìdájọ́ yóò nìyẹn yìí. Ó sọ wípé lókòrò bàtú sí pé àlẹ́bí wa máa ń ta ìfọ́nmọ́ máa wà rẹ̀wọ̀ sílẹ̀ ó pè ìdájọ́ yẹn léèrè ètí wọn dá. Tẹ́rẹ̀ sì ni wọ́n yé pé kí ni wọ́n yé dá abẹ́ pé ìdájọ́ yóò ní balọ̀ ṣùgbọ́n iye irú ẹni bí wọ́n wà lọ lọ́fẹ́lẹ́ o. kódà ó wà nínú àwọn onímọ̀ ọ̀sán ẹgbẹ́ ẹni tó bá tẹ́lú ẹ̀ wò ìjọba yẹ ọyẹ kọ́ pààyè. ẹ̀tọ́ ṣe gbé nítorí tọ́fẹ́ jẹ́ láyé ọ̀nlọ́sẹ̀ ìkẹ́tọ̀sẹ̀ àpòlà àkáyì báyìí kí ni ìdájọ́ ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ mi àwọn gbà yí pé ìdájọ́ rẹ̀ ní ikú ṣùgbọ́n àwọn míì nínú àwọn onímọ̀ àwọn tó ń ìdájọ́ rẹ̀ lè má sì lè kú ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé wọn ò ní fi ìyàtọ̀ lóògbòbò jẹ bí kí wọ́n fún lẹ́wọ̀n kọjú rẹ̀ ó rí nínú ẹ̀wọ̀n àbí kí wọ́n fún níbí láàgbà ó tẹ́ àyà òyìn débi pé irú nǹkan báyìí ni ọ̀dà wò kórópá ti gẹ́sẹ̀ báyìí ṣùgbọ́n ọ̀tọ̀ nìdájọ́ ọ̀yà ọ̀tọ̀ nìdájọ́ ìkété yọ wẹ̀ tó ká má dá méjèèjì pẹ̀lú ara wọn ìdájọ́ pé yọ wẹ̀ ní sáà èyí pọ́pọ̀ jù nínú àwọn onímọ̀ làwọn sọ pé ó náà lọ wẹ̀ ni torí pé òun náà bá nǹkan bọ nù nǹkan ni ó dà wọ́n má ìyẹn. a bá wo ibi ó kálukú mú wá a rí pé òótọ́ ló ṣe pé àwọn ànàbíyà wọ́n kéré pé àwọn tọ́ta ibi yóò wẹ̀ ṣùgbọ́n tí wọ́n lọ súnmọ́ jù. kí ló tó fi súnmọ́? onipe àdìsí tá a mú wá lákọ̀ọ́kọ́ látọ̀dọ̀ wa muhammed sọ́kọ̀ bá àlọ́sọ́là ti ti bá lọ ní èèyàn sí èèyàn kìí ṣe kí ni o kìí ṣe èèyàn sí agẹ́gẹ́ so iṣu àkọ́kọ́ nìyẹn láti ti máa kí ni àwọn onímọ̀ pẹ̀lú máa padà bẹ́ẹ̀ rí kọ́ṣà nígbà tó bá yá lẹ́sìn ká máa di dáadáa. iṣu míì ti ṣùgbọ́n táwọn onímọ̀ ti ṣàlàyé ẹ̀ lọ. tó ṣe pé láti ara àkọ́fà àwọn èèyàn ní máa jẹ́ ọ̀tẹ̀lẹ̀. tó bá ṣe pé èèyàn sẹ́yìn ń kọ́ tó ṣe pé èèyàn sáré jù. ẹ̀dọ́ bá ti máa ń gbọ́ ìbéèrè àwọn èèyàn yóò sì máa wọlé yìí ẹlòmíì ó lè sọ pé àjẹ̀nú ń bò ń lò. ọ̀tẹ̀lẹ̀ dáadáa. ètò sì máa ń tó kópa rẹ̀ pàtàkì jùlọ lásìkò tá a wà yìí ó ní kí obìnrin kọ́ máa sí òwò ara ìlẹ̀ kọ́ máa jáde síta. torí pé àwọn ò lè ráwọn àlìjànà ṣùgbọ́n àwọn ń rí wa. bí ọmọkùnrin wíṣẹ́ máa dáàtò tó bá wo obìnrin yẹ bẹ́ẹ̀ náà làwọn àjẹ̀nú náà máa gbádùn bẹ́ẹ̀. sọ àjẹ̀nú yẹ kì í ṣe kí bọ́lá fẹ́ ṣe níkà pé ó ti fi òwò ara ìlẹ̀ a ti ti tọ́ lọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó o bá fẹ́ kíkì àjà àlèyàn kan láti má rí òhò rẹ̀ tó o bá ti fẹ́ bọ́ alẹ̀ kó ṣe kéde kó ṣe bí sílá àjẹ náà ní rí òhò rẹ̀ ìwọ́n náà wà ti ṣe bí sílá òhò rẹ̀ báyìí ni ọwọ́ tó. tó látara ìrí òhò yẹn wọn a máa wọlé sára ọkùnrin wọn a sì máa wọlé sára obìnrin ṣùgbọ́n lára tí máa ń ṣe obìnrin ni pé ó lè máa bá a kèé ti àsìkò yìí wá ní ọ̀rẹ́sẹ̀sẹ̀ tó ti tẹ̀lé títẹ́ ìtòsí ti àmọ̀ bẹ́ẹ̀ ni tí àwọn onímọ̀ ti kọ̀ sínú bí a. pé tọ́lá ṣe é ké kèé séèyàn àlìjàndó ikọ́. ó wà nínú àwọn onímọ̀ tó sọ pé kódà ìmọ̀ àjàjà yóò lọ sí kéde yóò lọ wẹ̀ náà. ṣùgbọ́n a rí nínú àwọn onímọ̀ lára wọn ni àwọn àkàkíyà wà tó sọ pé rárá o àǹtẹ̀lú lò wọ́n. tó kò lè oúnjẹ ò lè fojú rí bí ìjọba wọlé sọ la àwọn ibi yọkàn máa ní fílẹ̀ bí ìgbàgbé yàn lára lásán. tó látara yìí pé tí ó lè ṣokùnfà lílọ wẹ̀ tí jáde pé nǹkan kara wọn kò sí fóun tó ní wẹ̀ ìyẹn náà ló sì wọlé. lókòrò gba tẹ̀lé kan ọba tó jáde lára rẹ̀. ọwọ́ sí àwọn àlùfí àwọn fi sí. ọ yàtọ̀ sí wípé máa jẹ̀nú yẹ bá wá ba ní àwòrán kọrọ torí pé kọrọ rọrùn pé ọ̀rá ní àwòrán ó lè wá láwòrán jùlọ ní pé ìlànà yorùbá máa sọ àwọn tí máa sọ lẹ́sẹ̀ máa wọnú gbókè mu wọn máa rí ìrìnkúrì tètè kéke tàǹjà máa máa fẹ́ lómi sọ̀rọ̀ yọ̀ọ́yọ̀ fẹ́ lómi torí pé kìí ṣe àwa nìkan là ń gbórí ilé ayé yìí ṣùgbọ́n àwa ni ọlọ́run bá fi ti ọ̀gá lórílẹ̀ nígbà tí wọ́n á súnmọ́ náà wọn ò ní wọn ò ní lágbára lé lórí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rá ti súnmọ́ náà bí àjànú ti fúyẹ́ tó ń bó ti fúyẹ́ tó ti hàn jámà kẹ̀kẹ́ yọ ọmọ fìtínà òsì yọ ọmọ fìtínà àfi kéèyàn oṣù mọ́ náà wà dáadáa. tó tọ́ wọn ṣe ń tẹ́ ọyọ sí i láwòrán kọ́ àwọn àyàfíà náà wá gba ìgbé àtọ́ba ṣe é pé ó ti di àwòrán yàn àti pé tírú ẹ̀ bá wáyé yóò ti tẹ̀lé yóò wẹ̀. sòyẹn náà ló ti sọmọ jù torí pé ó ti di àwòrán yàn wọ̀ báyìí ó ti kúrò ní àjẹ́ ọ̀kẹ́ ọlọ́wà kí ọ̀sán àgbà níbi lára ètò onímọ̀ tó sọ tí a fà sí ìrìnà ti pé fi ayé máa ọ̀rọ̀ fi ayé lọ́wọ́ sọ pé fi ayé yẹn ti gbogbo èyíkéyìí abẹ́ lára tó kó sínú gbogbo èyíkéyìí abẹ́ lọ́dọ̀ màlìkéyà àti àwọn àfáà mi òní pé àwọn èèyàn máa wáwà kú wa náà tó ti ń ṣẹlẹ̀ sí fẹ́ tó ti tó ń ṣẹlẹ̀ ti àsìkò yìí tó ti kẹ́ ló ti kú òní wọ́n sọ bá tàbí rẹ̀ tó ti kú kí wọ́n tó sìn àbí àti sí tọ́ba ti lè fi kan ọmọkùnrin rẹ lọ́dọ̀ rẹ báyìí owó ọmọ ìyá sí ọ lọ́wọ́ ni. tíru ẹni bẹ́ẹ̀ náà bá lọ sí ilé yìí sọ́dọ̀ ọ̀ràn yẹn kọ́wẹ̀ àbí kèé ṣe ọ̀ràn yẹn. àwọn màlìkíyà àti ẹ̀tọ́ pọ̀ nínú àwọn onímọ̀ náà lọ́dọ̀ ẹgbẹ́ ó ti di ọ̀ràn yẹn bó ṣe kí ni kọ́wẹ̀. ṣùgbọ́n àwọn ànàfíyà gẹ́gẹ́ bí ṣe wọn wọn níbi ọ̀hún ìyẹn ò ní ìdí kọ́wẹ̀ torí pé kìí ṣe àyè téèyàn fi gbádùn ṣùgbọ́n níbí yìí ni tó súnmọ́ jù tó súnmọ́ jù òun lè tọ́pọ̀lọpọ̀ onímọ̀ sọ ìpèsè àwọn àdìyà sáré ó mú ẹ̀rí rẹ̀ wá pẹ̀lú tá a fi sọ síwájú yìí yóò mú ẹ̀rí pé kódà ìbáà sí pé ẹni tó ti kú. ẹni orí ipò rẹ̀ kọ́nà ọba kọ́sà wa ló gbé lọ bá. eléyìí ọ̀nà ọ wà nínú àwọn onímọ̀ àti ẹgbẹ́ ẹni tó bá ti dẹ́rù ẹ̀ wò ó yẹ wọ́n parí. torí pé ọ̀sán kò láàtà yìí púpọ̀. ṣùgbọ́n tó bá ṣe sáfẹ́ yìí pé ìyọ̀wọ̀ sani ìyẹn lọ́wọ́ rẹ pé tó súnmọ́ jù ní pé irú ẹni tó ya olórí kórè náà ọlọ́run akọ́sà ni wà níbẹ̀ tòun náà wẹ̀. bákan náà ti àyè máa fárọ̀jì tọ́sọ náà fárọ̀jù ó ní gbogbo omi tó bá ti lòkò. lára èsì àwọn onímọ̀ máa fi kún náà tó sì ń tẹ̀lé náà yé lónìí tó bá ti kékeré ti wájú ń kọ́ tó ti kẹ́yìn. Kò mi ò rí ẹnìkankan nínú àwọn onímọ̀ tó sọ yìí pé kò ní wẹ̀. Mo ti rẹ̀ ẹ́ pé tí àdéhìí bá lọ, ó súnmọ́ kò sí pé iwájú nìkan ni àdébí wa Muhammad fún ọmọ ọlọ́run sọ. Ṣùgbọ́n pa pé mi ò rí onímọ̀ tó sọ yìí pé tó bá ti gbé ẹ̀yìn kò ní wẹ̀. Sòyẹ́ pàdé pé nítorí súnmọ́ òun náà wà ẹgbẹ́ ọ náà yọ bàtà àti ìyẹn ni pé wọ́n fún ní ìbáwí tó ní agbára. lára ìtàn àwọn onímọ̀ sọ abala ti fọ́rọ̀jù yìí náà ó ti ń débí iṣu mẹ́rin márùn-ún báyẹ̀ o. láti fi lè mọ ìgbìyànjú àwọn onímọ̀ nípa àtìsàlàyé ìdájọ́ kódà ní táwọn yìí àwọn onímọ̀ sàlàyé wọ́n sàlàyé ẹ̀ ó ní tó bá ti rí pé ẹ pé òní làákà ikọ̀ ẹbí ẹ náà fẹlẹ̀ láyé títì nípa ibà fẹ́ lówó iná yìí lọ́wọ́ tá fi rí wéèrè lọ́ba ti kì mọ́lẹ̀ kára. Tíwọ́ ẹni bẹ́ẹ̀ bá jẹ́ òun náà nítorí súnmọ́ òun náà ní pé wọ́n ti ta zero fún náà wọ́n ti ìbáwí tó ní agbára wọ́n ti sọ. Ṣùgbọ́n sọ́tọ̀rọ̀ yẹn kó wẹ̀ àbí kì í sọ̀rọ̀ yẹn kí ọwẹ́ sọ̀rọ̀ yẹn parẹ́ ẹnu àwọn onímọ̀ ó wà bẹ́ẹ̀. ṣùgbọ́n tá a bá wòye sí àdéhùn àti ìwà muhammad sọ́kọ̀ àwọn ọ̀sán tó fi pé ìlà mẹ́ta ṣẹ̀dá àlàkìtà. tó àyè tẹ́ ń dábèjì lọ́ba ti kára wọn ni yóò ṣokùnfà ìwẹ̀ sọ á rí i náà kó sí okùn sínú ẹ̀. lára náà ni lọ́ba fi ń gbé tí èsì ìbàdàgà. tó ìyàpẹnu àwọn onímọ̀ oníwà níbi ìyẹn. sókè ní pé píńsípù bá rí nínú àdéhùn níbi wa muhammed sallallahu alayhi wa sallam ní pé èyí kéjì abẹ́ tí wọ́n dá méjì lọ́ba ti lè wà pẹ̀lú ara wọn. yálà ó nǹkan jáde àbí nǹkan jáde tó ó ti dọ̀ràn yẹn kí ìnáwó ẹ̀. ètò máa fi parí iṣu yẹn nínú kàtà àwọn onímọ̀ sọ tó ti ṣẹlẹ̀ láyé lónìí òun náà ni tírú ẹni báyẹ̀ bá lo nǹkan tó kọ́fà ikọ̀ ọmọkùnrin kan pẹ̀lú ti ti ṣẹlẹ̀ díẹ̀ nípa kọ́ńdọ̀ ọ̀rọ̀ mẹ́ta ló wà lé lórí ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ó lo nǹkan kọ́fà ikọ̀ ọmọkùnrin rẹ̀ kò lóo ọ̀ràn yẹn ní kọ́wé kódà kí nǹkan ọmọ jáde ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì onígbé ìyẹ́ òní ti kọ́wé rárá torí pé ó ti kọ́ fa nǹkan ọmọkùnrin pẹ̀lú kan sẹ́ǹkì nígbà táwọn ń sọ̀rọ̀ yẹn gbà náà kò tí ì sí sí jẹ́ kọ́ndọ̀m ìtọ́wà ní xírkọ̀ táwọn máa ń lò tí wọ́n sọ gbà yẹn ní xírkọ̀ yẹn ni pé bíi asọ́ka ọkàn bèbè àwọn tó sọ pé pàmbélé. ìbá àkọ́fà rẹ̀ ìbá àmọ́kọ́fà rẹ̀ ó ti jọra yẹn akọ́wé oníṣàkúlẹ́yà àwọn no kò ní ìjì ó ní àwọn àhànábílà ṣùgbọ́n àwọn tí ó fi di kọ́wé ṣùgbọ́n tí ọba di kọ́wé àwọn yẹn ní àhànábíyà yálà ìgbẹ́jáde kọ̀jáde o tó wà lo kọ́ńdọ̀m fún ìyàwó rẹ̀ ó ti di kíni ó ti di gbé ó ti di kọ́wẹ́. wọ́n ní màbílẹ̀ aṣọ́ọ̀dé fẹ́ ayé máa fáwọ̀jì wọ́n bá ti lò lé ìyẹn lẹ́ẹ̀kẹrin tí máa sọ ìwé di ọ̀ràn yàn àtàwọn àlàyé tó wà tẹ̀. mi ò fẹ́ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n lọ wàyí lá àwọn iṣu pọ̀ lábẹ́ rẹ̀ gan-an wọ́n bá ti lò lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin náà ẹlẹ́ẹ̀karùn-ún lára tí máa sọ ìwẹ́ dọ́ra yẹn náà ni àlùmáwò tẹ́nìkan bá kú nínú mùsùlùmí mùsùlùmí ni ó kéde kékeré o ó ti dọ̀rin ẹ̀yìn kí kí wọ́n wẹ̀ fọ́tò kìfáyà ìyẹn sì ni ogunlọ́gbọ̀n àwọn onímọ̀ lọ kódà pé pé àwọn mi ò gbà yí pé ìyàpẹ̀nu àwọn onímọ̀ wà bẹ̀ ṣùgbọ́n. ìyapa inú tí ẹ wà lọ́dọ̀ àwọn páàdì màlìkíyà apákan àwọn màlìkíyà ṣùgbọ́n ìrìbọ tẹ̀sán wọn ní pé ọ̀ràn ẹ̀yàn ni kí ló fà á torí pé tóbi jọ́ra yẹn kódà ibà hasmi rahmatulah yìí pé tí wọ́n bá tí wọ́n wẹ̀ ẹ́ wọ́n gbọ́dọ̀ jáde lókòrò ìgbẹ́ wọ́n gbọ́dọ̀ sí kí ni torí pé ọ̀ràn yẹn ni. lára ẹ̀rí tó sọ́dọ̀ ọ̀ràn yẹn ó ní ọ̀rọ̀ níbi wa muhammed sallallahu alayhi wa sallam tó wà nínú sọ̀yìn bukhari àti muslim. nígbà tí arákùnrin kan kú ní àsìkò ìgbà tó wà nínú ṣe hajj àsìkò ìgbà tó wà nínú ṣe hajj lọ́pàá kúdà. ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá sọ pé. بماء وسدر ولا تحنثوه ولا تخبروا وجهه ورأسه فإنه يبعث يوم القيامة ملبيا anabi sallallahu alayhi wa sallam nígbà tí arákùnrin yìí kú tó tẹ́tí ìjọ rẹ̀ anabi ní bí ẹwẹ́ ọ̀pá wọn lábẹ́ wọlé amúlẹ̀ lójú tí àtẹ́bá sì ti arakunrin yii ku to teti ijo re anabi ni bi ewe opa won labe báyẹ ètò túmọ̀ sí ni pé nǹkan ti dọ̀rọ̀ yẹn nù nǹkan ti sèkéde o lára sí ẹ̀ẹ́dì bọ̀wọ́ nù àlàáfúró lè ayé ṣe nílùú òjò lè tọ́jú sùn lọ́dọ̀ àwọn onímọ̀ á fi lè rí i pé ìkàyẹ̀ tọ́ra yẹn àbí tá a bá rẹ́ẹ̀rì míì tí wọ́n sọ pé kìí ṣe ọ̀ràn yẹn sábà kéré yóò wà lórí ọ̀ràn yẹn rẹ̀ àníbi pamọ́ láti pé ẹ lọ wọ arákùnrin yìí ṣùgbọ́n o ẹ má fi nǹkan olóòórùn ẹ má fi síra ẹ sì má kọfá ojú rẹ ẹ sì má kọfá orí ẹ kí ló kọ́ sáà níbi tó bá wà lẹ́yìn ọ̀sán náà fi sọ bẹ́ẹ̀ tó já sí pé tí òkú mi bá kú sí èsì ẹ tó kú zero condition yìí lẹ́yìn tí ń ṣe iṣẹ́ hajj lọ́wọ́ àbí iṣẹ́ umrah kí ló fà á. Ànábì sọ́tọ̀lá àwọ̀sẹ́lá sọ̀rọ̀ ó ní pé fa iná owó yóò bá aṣọ ìyàwó àlàkìyà bá ṣe mọ̀làkìyà. Ọlọ́run bó ṣe dìde lọ́jọ́ gbèdé àlàkìyà máa lẹ́tọ́ wọn ṣe làbẹ́yì kala ọmọlàbẹ́yì làbẹ́yì kala ṣọ̀rẹ́ kala kàlàbẹ́yì ìdá làhàmdà wọn ní màtàlẹ́kẹ̀ wọn mọ́l náà ṣọ̀rẹ́ kala. Ìtumọ̀ ẹni pé ó kú ni ṣùgbọ́n àjẹrẹ̀ òṣèkínni o, ìhàrámù rẹ̀ ti wà pẹ̀lú ẹ̀ ìyẹn ni àníbi sọ́kọ̀ láàrú sọ́là ló fi ní kí wọ́n gbé àwọn akẹ́yẹ̀ jìnnà sí i. ṣùgbọ́n tá a nílò bẹ́ẹ̀ ni pé àdéhùn yẹn ń tọ́ka sí pé wíwẹ̀ fún ẹ tó kú kí lọ́jọ́ o ọ̀ràn yẹn ni. tó fi pé tí wọ́n bá ti rú òkú bẹ́ẹ̀ tí wọ́n bá wẹ̀ wọ́n gbọ́dọ̀ wù jáde kí wọ́n padà wẹ̀ sí àsìkò ìgbà ti ẹ̀rí mi tọ́wà nínú sọ ìbùkárẹ̀ àti mọ́sílẹ̀ نفى بك لا مع نبي ومحمد صلى الله عليه وسلم حديث يوم عطية رضي الله عنها إكلارا من صحابيات لطوة أولا النبي صلى الله عليه وسلم اكفرنها ثلاثا أو خمسا أو سبعا إن رأيت سنة أو أكثر من ذلك إن رأيت رأيتن أولا نبى متى àbí nígbà márùn-ún àbí nígbà méje bẹ́ẹ̀ bá ti rí sí pé ẹ̀sìn ilẹ̀ fẹ́ mú bẹ́ẹ̀. àlejò pa wọ́n láti pé kí wọ́n ṣe kí ni kí wọ́n wẹ̀ ẹ́ ìyẹn náà tọ́ka sí pé wíwẹ̀ òkú mùsùlùmí kí lọ́jọ́ ọ̀ràn yẹn ni títí ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n fi máa di ọ̀ràn yẹn àbí ẹlẹ́ẹ̀kẹ́ rẹ̀ wọ́n bá sùlẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹfà. èyí آه، وموجبات الغسل عند الناس ست والنفاس أخبار النفاس إلى ومن مني خارج بلا معتادة في نوم أو في قدر إلى إلى ومن حشفة في أي ماء إلى ومن حشفة في أي ماء فرج وغسل الميت ẹlẹ́ẹ̀karùn-ún gọ́sùlù ẹlẹ́mẹ́sì lẹ́lẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ní wọ́n gọ́sùlù ẹlẹ́mẹ́sì ọ̀húnmọ̀nà àbá ẹ̀tọ́ bá tí máa sọ ìwẹ́ di ọ̀ràn ìyàwó náà ní ní ọ̀rọ̀ àwọn màlìkíyà àti ni ti ó ti di ọ̀ràn yẹn kí ọwẹ́ kódà kọjá sí wípé kìí tí di ẹ sí jánábà ọmọ bí ọmọ ọdún mẹ́tàlá méjìlá tí ò sì bàlágà débi pé kọ́ máa jáde tí ó o ó ti di ọ̀ràn yẹn kí kọ́wẹ́ ẹ̀rí ni tí wọ́n ti ní nínú tó fẹ́ pé tọ́ba ń wẹ̀ ó ṣe àtúntàjẹ́ ọ̀bá wẹ̀ kì í sọ̀rọ̀ kò ní lẹ́sẹ̀. kí ni ẹ̀rí àwọn shafi fẹ́ pé àwọn tó yẹ ò ní àwọn ṣàfihàn pé àfihàn. kí ni ẹ̀rí àwọn tó fẹ́ pé ọ̀ràn yẹn ni tó bá ti tẹ̀ a sábà ṣàlàyé bóòlì àtẹ́wò rẹ̀ nígbà tó bá yá. ẹ̀rí alákọ̀ọ́kọ́ ìkìlára sàbí ànábì wa muhammed sọlọ wa àlùsọ̀nà pápára bíi sàbí ànábì wa muhammed sọlọ wa àlùsọ̀nà. orúkọ rẹ̀ wà òróró. أن يسلم النبي صلى الله عليه وسلم في الحديث يرون أنه في البخاري في مسلم سبعك ولدي هو أنه مسند الإمام أحمد النبي صلى الله عليه وسلم عند تسعة وقت في نوبة إسلام النبي نبي أمولوسي inú ọgbà oko báyìí àwọn ẹni báyìí ẹ lọ pálátà yìí pé kọ́ wọ bẹ̀ ní ọgbà oko yẹ kó lè fi kọ́ fa rẹ̀. Ọgwụ iwe, ọgwụ iwe ọ̀ràn a sì tó rí nínú àwọn sàrábẹ́ mi ìta níbi sọ́kọ̀ láàrọ̀ sẹ́là tó sọ fún nígbà tí wọ́n gba ìsìlámù. àwọn bí wọ́n ti gba ìsìlámù àní wọn láti pé wọ́n lọ wẹun ìtumẹ̀ wọ́n túmọ̀ sí pé ọ̀ràn yẹn ṣùgbọ́n àwọn tó sọ pé kì í sọ̀rọ̀ yẹn àkọ́sà ti wí gbólóhùn láìláhà ìlọ́lá òtítọ́ tọ́ba pọ̀ ẹ̀ kò sí kankan. àyàfi tọ́ba pé ike ó ti dára Canada nígbà tó wà kékeré bóyá ó ti níyàwó síwájú kó tó gba Islam àbó ti bàlágà ó ti di ẹni tí ó lè lálàá kó tó gba Islam àwọn yẹn náà gbà pé ọ̀rẹ́ yẹn ní kọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n àwọn ẹ̀ka wọn ìwẹ̀ kíni. náà ìwẹ̀ jánábà ni kì í sí ọgbà rà lára iṣu tó tó wá wà lábẹ́ ìyẹn náà iṣu mi ni ẹni tó ti wà ń tó tó ti márì tó ti fún àbí tó ti fi gba ìlà. ṣùgbọ́n gbàgbọ́ àwọn mùsùlùmí tí a nírú tọ́lá wà nírú kò bẹ́ẹ̀ wọ́n máa wẹ̀ òun náà wá wẹ̀. lọ́dọ̀ọ̀ra yẹn fún irú ẹni bẹ́ẹ̀ kí ọwọ́ ìjọba gba islam àdíkè sọ̀rọ̀ yẹn. àwọn míì sọ pé ni torí pé èsì ń torí pé nígbà tí ìwẹ̀ owó ò wọ́n máa ń láìsí báwọn mùsùlùmí ṣe máa ń tẹran lé yàyẹ wọn náà wàá lọ ra àgbò ọwọ́ ajá mẹ́lẹ̀ sọ̀rọ̀ kà pẹ̀lú alágbọ̀n àbí báwọn mùsùlùmí ṣe máa ń gbáwẹ̀ lẹ́yìn òkúkú lẹ́yìn òkúkú gbáwẹ̀ náà ẹ̀ ní eré nǹkan ti lera lónà wàá gbáwẹ̀ ọkà tẹ́gẹ́ ni òfin máa ń pa lásán ni. àbí wọ́n ṣe àtọ́júrà tí mo fẹ́ lọ́ọ́ mọ́ ìjàmbá tẹ̀lé àjọ àti múra ẹ̀ àbí àjọ lẹ́tọ́jẹ́ kékeré kọ́nà wa bí ọ̀sà lọ wa nínú àdánwò ìmọ̀ ìmọ̀ tẹ ìsìnkú máa ìgbà tí ọ̀yẹ́ kéèyàn ọ̀dà pọ̀ máa tó ọkà sí lọ sí ẹni kò ní ládàá nìkan yẹ làwọn yẹn ti pé gbogbo èsì ń wẹ̀ ọkà ń wẹ̀ lásán ni wọ́n gba islam ó ti dọ̀rọ̀ ẹ̀yà kó tún ìwẹ̀míwẹ̀ yẹn ló ti wọlé lábàlábẹ́ ṣùgbọ́n ìṣú ìtọ́jú ti di kẹta sọ lọ onígbé tọ́ka ìkẹtọ́nà ẹ̀yà kọ́rọ̀ ẹ̀ tọ́wá tí ò ní jẹ́nẹ́bà kẹkẹlá. àwọn tó sọ yí pé tí ọba ti ní jẹ́nẹ́bà kẹkẹlá kò ní ìdí kọ́rọ̀ ẹ̀ tọ́ba gba ìjà tọ́ba wò ó kọ́rọ̀ ẹ̀ tí ọba wò ó kọ́má wẹ̀. àwọn yẹn ní pé òótọ́ lọ wà tí àwọn fẹ́ gba ìjà tí a ní fi sọ́kọ̀ lọ́wọ́ àìwòsàn náà àwọn làbẹ́ pé kí wọ́n lọ wẹ̀. máa ṣe rí yẹn bẹ́ẹ̀ náà lára wọn míì tó ṣe wí gba islam àdájọ́ òsì pamọ́ ẹ̀jẹ̀ pé wọ́n lọ wẹ̀. èyí bá a rí sànẹ́bí paláṣẹ pé wọ́n lọ wẹ̀ wọ́n tọ́ka sí pé súnà yìí. àwọn èyí tí a rí tí a ní sọ́kọ̀ wọn pàdé òfin náà tí ọ̀pá wọn lẹ́sẹ̀ pé kí wọ́n lọ wẹ̀ ìyẹn ń tọ́ka sí pé kì í ṣe ọ̀ràn ìsúnà lọ́sẹ̀. lára àwọn tá kò sí pé nígbà wọn gba islam kò sí pé ipá níbi sọ fífi kọ́ lọ wẹ̀ òní amú ibn al-am nínú hadith tó wà nínú sahih muslim ìkàlára àwọn tàbíyì orúkọ rẹ̀ jẹ́ ibn shamasa al-bahri ó ní pé àdọ́nà ambas al-am wà fi ìsìnyá pàtàkó fàbàtà tàwílẹ̀ wàhálà wàjà ó ilẹ̀ yìí. فجعل فجعل ابنه يقول يا أبتاه أما بشرك رسول الله صلى الله عليه وسلم بكذا أما بشرك رسول الله صلى الله عليه وسلم بكذا فأقبل بوجهه فقال لقد رأيتني وأنا على سباق أسباق ثلاث وما رأيت أحدا أبغض إلي من رسول الله صلى الله عليه وسلم وما أحب إلي إلا أن قد استمكنت منه فقتلته فلو مت على تلك الحال لكنت من أصحابه فلما جعل الله الإسلام في قلبي عصيت النبي صلى الله عليه وسلم فقلت أبسط يمينك لأبايعك فبسط يمينه يمينه فقبضت يدي فقال النبي صلى الله عليه وسلم ما لك قلت أردت أن أشرد قال بشرت بماذا قال أن يغفر لي قال النبي صلى الله عليه وسلم أما علمت أن الإسلام يهدم ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله tàbí yìí ó ní pé nígbà tí wọ́n bọ̀ ọmọ àn tó fẹ́ papòdà àwọn wà lọ́dọ̀ rẹ̀ jọ́nà lọ́n tí ń kọ́ kàkà kú wọ́n ń sunkún àwọn àti nígbà tí wọ́n ń sunkún yẹn ọmọ rẹ̀ wọ́n ti pé ah, ilé bàbá mi kí ló dé sunkún ṣé ànábì tó tọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀sán náà kò ti fọ́ ní ìrò tí a bá rẹ̀ sí kọ́ kàkà kú ìyẹn pé á ah, wọ́n fi alẹ́ ẹyin gẹ́gẹ́ bí àwọn yorùbá ti máa ṣe wù àìlẹ́kọ̀ọ́ ni ẹ̀jẹ̀ bá ti rí tó ti wà lẹ́yìn pé kọ́ kàkà kú àyè parí iṣẹ́ máa rán létí lè dáadáa tó ṣe pé ọ̀pàdé ọlọ́run pàdé dáadáa o ọmọ ń tẹ̀lé pọ̀ ọmọ ń gbáwẹ̀ ọmọ ń kírun ọjọ́ bá ti pèrún ó ti jáde àlùwàlá ó ti lọ sí èsì ìṣèbàjẹ́ yàn dáadáa lọ́ọ́ máa ṣe é. ó ti dá ọ̀sàwó mo rò pé dáadáa tí wọ́n pọ̀ kàkà fún lè sọ èyí ya kí ni o èyí ṣubú ìyẹn lọ́kàn tó yá sí pé máa ń sojú kòkòrò pé ẹni èèyàn tó bá fẹ́ kú káwọn èèyàn kì í ní pẹ̀lú ẹ̀ àwọn tó hmm. gbọ́ pé àwọn tó láti máa sọ fún yín pé o ti la ìlànà ìlànà tọ́ba ti wí la ìlànà ìlànà tí ọba ti sọ̀rọ̀ kẹta á fi ilẹ̀ tọ́ba tó ti sọ̀rọ̀ míì á sọ wí kí ni o á sọ fẹ́ pé o ti la ìlànà ìlànà. tó báyìí ni ọmọ títí yìí ló ti ṣe é fún bàbá rẹ̀ pé àṣírí ah, bàbá mi àdébí sọ́kọ̀ wọn wà lè wọ́sẹ́lá ó ti fún ọ lérò báyìí ó ti fún ọ lérò dáadáa ah, bẹ́ẹ̀ ni ẹkún tẹ́ ẹrí tí mo sọ yìí. èmi tẹ́ ẹrí yìí mo lè dín ìgbésí ayé mi sọ́nà mẹ́ta. ìgbésí ayé àkọ́kọ́ ni pé kí n rí ẹnìkan nínú ẹ̀ bí mi tó àdébí sọ́kọ̀ bá wà rè wọ́sẹ̀lẹ̀. pé inú ẹ̀ máa bíyàn tó àdébí sọ́kọ̀ bá wà rè wọ́sẹ̀lẹ̀ kò ẹ nínú rẹ̀ máa bí mi jù ó ní àdéhùn sọ́mọ bá wà lọ́wọ́ sílẹ̀. ẹ tí mo sì nífẹ̀ẹ́ sí jù wípé ah, kóò yóò sì tẹ̀ ẹ́ kí n pádànù ó ní àdéhùn sọ́mọ bá wà lọ́wọ́ sílẹ̀. a ti bá kú sórí ìfẹ́sí yìí ni mo fi ọmọ náà nìyẹn. ìfẹ́sí ẹlẹ́ẹ̀kejì ní pé kàtọ́ yára ọlọ́ọ̀bá wa gbé ìgbà àti ìlẹ́mìí yẹn ní pé ọ̀sán àdó mi.

àníbi tó ń la láàárọ̀ sọ́nà ṣe pé kí ni kọ̀ǹdíṣàn tó fẹ́ filẹ̀ ó ní pé kọ̀ǹdíṣàn náà ní pé kí tó gba islam sọ́nà ọkọ̀ fi gbogbo aburú tí mo ti fi àwọn mùsùlùmí tán wò sọ́nà ọkọ̀ ń fẹsẹ̀ yọ pa ẹ̀sìn rẹ pé òun fẹ́ kọ́nà ọkọ̀ pa gbogbo fìtínà tó ń fi fìtínà àwọn mùsùlùmí kọ́nà ọ̀ parẹ́ kó tó di kó gba islam torí kẹ́rù bá pé òun ti òun ti balẹ̀ lẹ́yìn náà ànábì sọ́lọ́ àti ìwọ̀sán wọn sọ pé pé sọ́ọ̀mù yìí pé sẹ́yìn bá ti di mùsùlùmí gbogbo àwọn èyí tó ti ṣe lọ nínú ẹsẹ̀ ọ̀nà ọ̀bàjà parí. ànábì wa sọ àwọn nǹkan àwọn nǹkan àwọn nǹkan míì tí máa ń pa ẹ̀sẹ̀ rẹ̀. ipò ẹlẹ́ẹ̀kẹta pa ẹgbẹ́ yẹn kọ́ la ní tó ní àti pé palẹ́ àgbẹ̀ni pé ipò ẹlẹ́ẹ̀kẹta tó ń wá bá pé lẹ́yìn ìgbà náà kò sẹ́ tí òun nífẹ̀ẹ́ tó ànábì sọ́lọ́ débi pé òun yẹn lè wo àlẹ́sì tòjú báyìí nípa pé òun máa ń bí àlẹ́bí torí gẹ́. Débi ó máa lọ kú sí irú kọ̀tẹ́tẹ́ ẹlẹ́ẹ̀kejì o, wọn ò bá sábà yí pé òun ti lọ́ọ́ máa yẹn náà. Ṣùgbọ́n tí tí ẹlẹ́ẹ̀kẹta tó ń kú lé lórí ni pé òun padà darí àwọn èèyàn. Òun padà sí kí ni darí àwọn èèyàn. Nípa àwọn èèyàn tí wọ́n fara wọn lé lórí lónìí tó yẹ pé bí n bá lè bá a kí n gbà kí n bá ti lè bá a ní ṣe kí ní àwọn náà ti mà bí yóò bá ti máa ń sọ bí ẹ ti máa ń sọ lẹ́nu wa bí àti apá àti tán ni wọ́n bá wọn ṣe ònà wọn bá torí ipò yẹn ilẹ̀ nìkan síbẹ̀ tó ti ṣe pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n lọ́ni o èèyàn tó ń darí yìí tó ń ṣe dáadáa tán sí gbogbo wọn ìdí ìbànújẹ́ ga nìyẹn ṣùgbọ́n tá a nílò nínú hadith ni wípé ẹ̀rí pé gbàdọ́gba islam àníbi sọ́kọ̀ bá rẹ̀ sọ́nà kọ́tọ́ fún yín pé kọ́ lọ sí kíni iye làwọn kan wá làwọn yẹn mú sọ́wọ́ yín pé lókòrò gbà tí ànábì òfin sọ fáwọn míì wípé kí wọ́n lọ wẹ̀ àti pé kí wọ́n kéèyàn gba islam kì í sọ̀rọ̀ àyàn ní kí ọwọ́ ìkọ́sàbí wí gbólóhùn náà ìlànà ìlànà muhammadun.

kò síbẹ̀ yìí pé kí wọ́n mọ̀wẹ̀ á ti ti rí àwọn kan tó ti padà sẹ́yìn pé pé kí wọ́n lọ wẹ̀. àtẹ̀yìn pé dídákẹ́ tí wọn ọ̀gá àwọn ní ìwáyẹ èyí ò túmọ̀ sí pé wọn wẹ̀ ọ̀rọ̀ pé àkàmọ̀ yìí pé pé wọ́n wẹ̀ àbí wọn wẹ̀ sáré bí pamọ́ láti àbí wọ̀ pamọ́ láti ni tuntun àti láwọn bá nàbí pamọ́ láti ìyẹn náà ti tó tòyẹ lọ́kàn rẹ pé tó súnmọ́ ni pé téèyàn bá ti ní kó fẹ́ gba islam táwọn eégún lọ láì láì lọ bá muhammadu rasulillah táwọn sílẹ̀ nígbà ìtọ́kù ni pé yọ lọ wẹ̀ yálà ó ti dáná akọ́wẹ̀ lẹ́lẹ́dẹ́ o àbí ọ̀dà rẹ̀ ìyẹn lẹ́lẹ́kẹ̀ lò ó. èyí tó tẹ́lẹ̀ kété ṣùgbọ́n tí apẹ ẹnu àwọn onímọ̀ wà bẹ̀ tó ṣe pé àbọ̀ mẹ́sàn-án rẹ̀ torí pé mọ́sáàbù àlùmáìlìkìyà àwọn ọ̀gbà ìfọ́nrán àyà ni ilé òjì káfọ́ mẹ́ṣà rẹ̀ ó ní ìwẹ̀ jimá. sọ́nà àyà ni kéèyàn wẹ̀ kó tó lọ sí jimá. iye panu àwọn onímọ̀ wà bẹ̀. èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ́dún pé kì tọ̀ràn. ṣùgbọ́n téèyàn bá lè wẹ̀ ẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó lè wẹ̀ síwájú kó tó lọ jímà kì í síwèé ọ̀sẹ̀ mọ́ gbàlérò ìwé tá a gbàlérò àwa náà ti mọ̀ án láti tó padà sàlẹ̀ yí ẹ̀lẹ́kọ̀ọ́ rẹ nígbà tí wọ́n bá padà yá. àwọn yẹn sọ pé súnà ni yóò gbà ládá ó fi kọ́ta níbi wa muhammed sọ́kọ̀ bá wà lọ́wọ́ ṣùgbọ́n àwọn kan sọ pé á ah, tí ọba ilé lọ sí jímà tí ọba wẹ̀ ó ti dẹ́sẹ̀. gẹ́bí ṣe àwo ẹ̀rí ìkọ̀kẹ́ni a ti wọ ẹ̀rí ìkọ̀kẹ́ni láti fi lè máa ewo ní oṣù mẹ́jùlọ. Yéṣu yìí ní láfi sọ pẹ̀lú gbọ́nà a máa tẹ̀síwájú ní ìdánilẹ́kọ̀ọ́ mi ká lè láǹfààní síbèrè àbí ká mú bí yéṣu kà méjì fẹ́fà sàgbà yìí. Now, Eh, àwọn tí ó sọ yìí pé ọ̀ràn yẹn oníkéèyàn wẹ̀ kó tó di pé yọ lọ ẹ̀rí àkọ́kọ́ ó wà nínú ọ̀sẹ̀ ìbùkárí àti muslim àníbi sọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ wọ̀sílẹ̀ ọ̀sẹ̀ pé yẹn ó bẹ̀ á wọ́n á àlẹ́ lè wọ̀ àníbi ìwọ ẹjọ́ jimá sáré òde ráàjì bọ́ kí ni tuma ráàjì bọ́. ọ̀rọ̀ ayẹ̀ ni alẹ́ kó lè wà lẹ́lẹ̀ lérè sáré. gbogbo ẹni tí wàá ti ń dàgbà sí jàkàrà. ó ti ọ̀rọ̀ fálíyẹ̀tẹ̀sẹ̀ tẹ́sẹ̀ kan náà yín tọ́ba fẹ́ lọ sí jimá kó rí pé òun ti kí ni ọwọ́ ẹ̀ fálíyẹ̀tẹ̀sẹ̀ ànábì ń pala tẹ̀. ìyẹn ní àwọn yẹn rí táwọn ti sọ pé ẹni tí a bá ti wẹ̀ lọ sí jimá irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ jimá rẹ̀ lálàáfíà ọ̀sẹ̀ mẹ́kínní o ọ̀dẹ̀sẹ̀. ẹ̀rí kẹta. òun ni pé níṣẹ́ ọ̀gá usman ọmọ àgbà nínú sọ ìbùkárí àti muslim ọkọ dị jimá ọmọ ọmọ hasan sì ti ń ṣe kótóbá lọ àbílẹ̀ náà kọ́ lọ́dọ̀ wa. ọmọ òun àti ojúkọ usman yìí pé ayé òsá àhàdì ayé ẹ̀dọ̀ òsá àhàdì àkókò wo lọ́kọ̀ wá sí jimá yi ti bere o. Osman Mama àtàkùn sì ti ṣe ti rẹ̀ tẹ́lẹ̀ lọ́jọ́ ìjọ ọ̀rọ̀ lójú. Osman Mama àtàkùn àwọn akẹgbẹ́ ṣòfin tù pé òun kì í sì pè láwọn akẹgbẹ́. Kódà òun ọ̀sán lílọ nínú oko tó ń wà àwọn sàbẹ̀ náà tá a làwọn fẹ́ fi ṣe àjọ báyọ̀ fẹ́ àjòkó káwọn ọmọ wọn máa kó wá tàbí ṣiṣẹ́. Ilé iṣẹ́ ló wà tí ò sì máa ń gbé. lójú àti tó. Kìí sì gbogbo gáwó ni yíyẹ ní ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ lórí ta. Bóòlù ti lè dé nínú àsìkò yìí láti bẹ̀rẹ̀ ọma Sọ̀rọ̀ tí wọ́n náà máa fọ́ àwọn sọ́ọ̀bẹ̀ yìí pé ẹ ẹ pé lọ ọrụ àlùwàlá lásán náà ló tún ṣe ó tún ṣe kí ni o òtún wẹwẹ sí mà lẹ́yìn tí fi ń ọkùnrin pé à ó ló fi wọ́n sí mà tó ní ṣe kí ni tó ní wẹ̀. tó ẹ̀rí kẹta nu sílẹ̀ rí wọ́n bẹ̀ yẹn ni pé tó bá ṣe kéékèèké tó àwọn yẹn ni ó máa lọ máa àtọ́bọ̀ tó ní sèmọ̀ yìí pé à ó ṣe kí ni ó tún wẹ̀ àlùwàlá lásán ṣùgbọ́n ẹ rí àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì láwọn àgbẹ̀ pé kìí sọ̀rọ̀ àyàn. èrí àkọ́kọ́ bẹ́ẹ̀ ó ní èyí sọ̀rọ̀ nínú sunan àbẹ̀dà òd. àníbi sọ́tọ̀ lọ́wọ́ àríkò sẹ́lẹ̀ ó ní pé máa ń ta wọ́pọ̀ fa àṣàn àlùwòdù. máa ń ta wọ́pọ̀ fa àṣàn àlùwòdù. ثم جاء إلى الجمعة وأنصت واستمع وأنصت كفر الله عنه ما بين الجمعة إلى الجمعة وزيادة ثلاثة أيام النبي صلى الله عليه وسلم قل لي أن تبقي الولاء تبقي الولاء نادادا nígbà tó wá sí àlùwalẹ̀ dáadáa tẹ́ ọwọ́ wá ìmáà ti ṣe kótóbà ọmọ báyà sọ̀rọ̀. Àníbi tó sọ láàrin sọ́nà pé pé ọ̀nà ọgbọ́n ṣàkórí kí ẹsẹ̀ rẹ̀ láti símọ̀ sí símọ̀ míì tí ó tẹ̀lé àtọ́jọ́ mẹ́ta míì ti tẹ̀ tí ó fi pé ọjọ́ mẹ́wàá. Kílẹ̀ rí wọ́n bẹ̀yẹ ní pé Amadi ẹ̀rí wọn ní pé àníbi tó sọ láàrin sọ́nà ẹgbẹ́ ẹ̀ńdọ́sàlùwàlá tó ṣe kí ni ọ̀rọ̀ ìgbìmọ̀ ọ̀sẹ̀ pé ẹ tọ́wọ́ ẹ̀ ìtumọ̀ ẹ̀ pé tọ́wọ́ kàṣẹ́ pé àlùwàlá lásán ló ṣe tó fi wá sí jimá ọ̀lẹ́fẹ̀ mo rò kó ti nínú ẹ̀rí mi tí wọ́n tún mú wa àníbi tó lọ bá wọ̀ ìtọ́sílẹ̀ wọ́n sọ yìí pé mọ́ tọwọ́ tọ́ a fàbí ha wà ní ẹ̀yìn. ومن اغتسل فالغسل أفضل ẹ̀tọ́ bá fẹ́ wá sí jimá tó wá sí àlùwàlá láti àti rẹ̀ yẹn pé ó ti dá ẹ̀tọ́ bá wẹ̀ àtiwẹ̀ gan-an níbi lọ́dá jù láti hmm. jẹ́ ìfọ̀nsì nínú àdéhùn ìtumọ̀ ẹ̀ ní pé bẹ́ẹ̀ rárá fi máa lálùwàlá. ó ti dá kó wọ́n ẹ̀ lọ́jọ́ kí ni ó lọ́lọ́ lè dájú. àbíkẹ́sì ẹ̀rí ẹni àkọ́kọ́ àti ẹ̀rí ẹni ẹlẹ́ẹ̀kejì. ṣùgbọ́n èyí tó súnmọ́ jù tó súnmọ́ jù tí èyí ó fi kó àbúyáwọ́ oníkéèyàn ọwọ́ ẹ̀ i. torí ànábì kì í ti là á mẹ́lẹ̀ ní wípé wosùn yẹ́wò mẹ́jùmọ́ á wá ṣe bọ́n àlẹ́ wosùn wá ṣe ẹ̀tún kálukú mà ní. ṣùgbọ́n sábàrẹ̀ ń tẹ́ òwe àárín gbẹgbẹ́ wọ ilé ayé àkùdárò rẹ̀. kí ló fà á torí pé àwọn tó fẹ́ kéde ìtọ́ra yẹn tẹ́ wọ ẹ̀rí wọn náà ẹ̀rí kẹ́rì tó tó sọ̀rọ̀ kódà àdéhìí ni mo mú tó ní sìn àwọn tí wọ́n tẹ̀sí lé lórí èsì wọn ní pé ọmọ ìlara àdìsí ẹ̀ bá nàbí sọ pé wọ́n ti wọ́n àpò wọ́n á gbàgbé á gbìnà pé ẹ ti gbogbo ẹ̀ lọ sí jimá ọ̀rẹ́ yẹn ní gbogbo ẹ̀ ti ti kéde o tọ́ba ti lé ńlá wọ́n ti wá bákan náà kó sì rán pákó ẹ kó sì tún lo. nǹkan olóró. Àwọn ẹranko yìí àtàwọn àti àjọ panupọ̀ lérí pé kéèyàn oorun pápọ̀ lọ sí símà. Ẹni ti torí kọ́fẹ́ lọ sí símà kì í sọ̀rọ̀ yẹn. Ó sì lo nǹkan olóró náà kì í ṣe kíni? Kì í sọ̀rọ̀ yẹn. Ọ̀wọ́ iṣẹ́ méjì yẹn àdébì mẹ́sì àtẹ́mẹ́ta àdébì ti sọ̀rọ̀ yẹn. Bóun á lè kọ́ ó ti jẹ́ yẹn ó sì olùbàdẹ́dẹ̀. tó ọ̀rọ̀ yìí kápá mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ sójú kan náà táàtì ti rí pé ìyẹn ní pè ní ìdàlẹ́ alásùlẹ̀ ìṣèlá. táàtì ti rí méjì mú ẹ̀ tó fi kí ẹ̀yin kẹ́rẹ́kẹ́ yìí kéèké ìtọ́ra ẹ̀ ó lè lé yóò fi yóò fi jọ ọ̀rọ̀. mo rò pé agẹ́sẹ̀. tí òtún ọ̀dọ̀ ọmọ àfáà tí wọ́n mú wá àwọn ẹgbẹ́ pé ẹ̀rí èrò tẹ́ mú wà gẹ àwọn fàlàyé kéèké ìtọ́ra yẹn ni. torí pé tọ́ba ti kọ́nà àyàn bó ni ó ti pamọ́ fún òtún ọmọ àfáàn tí ó ti wá sí jí màgbẹ́ lálùwàlá tí ọmọdé ọmọ àtọ́bù ó tún sọ sọ́sọ tí èsì pé ó tún wá ti dé lẹ̀ kọ́lọ́ kọ́lọ́ wẹ̀ kọ́sẹ̀ padà. mo rò bó ti ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ níbi tí a gbọ́ ètò súnmọ́ sẹ́yìn òfin kápò ìyàwó oníkéyìn òfin ni kéèyàn wọ ìlú jìnnà ìyẹn ló súnmọ́ jù ṣùgbọ́n tá a bá rẹ̀ tí ọ̀wẹ̀ a ní fi ní dàrú máa fi wọ́n pàkíyèsí sí pé àwọn iṣu kan wà tí ó fi pé àwọn ṣẹ̀bá àwọn ọ̀dọ́ yóò mú nígbà ike kò sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ mọ́ ẹni tó ti sọ̀rọ̀ mi yẹ ọ̀lẹ́rìí aláwọn iṣu tó ti pé àkéde kò tó ti fundamental issues ni ẹ̀rí clear lé lórí ẹ̀rí pé kí ni ó clear bẹ́ẹ̀ kan ọ̀gbọ́dọ̀ tó sọ pé òun tún ní ọ̀rọ̀ táwọn sọ́dọ̀tò sọ́ọ́lẹ̀ tí wọ́n ti panu pọ̀ ní orí ẹ̀ tó mú lọ́pọ̀ lọ síbẹ̀ ṣùgbọ́n àwọn iṣu kan wà àtọ̀rọ̀kẹ́ tí ẹ̀mí rẹ bá rí pé ẹ̀rí yìí olóṣùmọ̀ṣù ó lò ó ṣùgbọ́n ò ní ṣe kí ni ò ní kọ́ ìjẹ́ ìròrí ẹlòmíì. torí pé ẹ̀rí yẹn ó ṣe kí ni o ó súnmọ́ra wa. ó yàtọ̀ sí ẹ̀rí tó ṣe pé ìkan jẹ́ bíi eighty percent ìkan wá a lè gbóòórùn pé ó súnmọ́ ṣùgbọ́n ẹ̀rọ rẹ̀ pé títí fọ́ọ̀tì gbogbo orí ṣùgbọ́n ìwò ní lè gbogbo lè orí ẹ̀. sọ àwọn ọ̀rẹ́ míì wà tó ṣe pé pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ yìí sọ̀rọ̀ yà súnà ni tí a padà máa kàlàyé ṣùgbọ́n àwọn èyí tí ọjọ́ ọ̀ràn yà wọn láti sọ lọ yẹ nínú mọ́tẹ́bù kàlùsíà ṣùgbọ́n oní ẹ̀ àfà kò mú gbósùlù jùmọ̀ wá torí pé kò sí nínú mọ́tẹ́bù kàlùsíà ẹ̀kọ́ ọ̀ràn yà kódà kò sí nínú mọ́sáàbù mẹ́rẹ̀ẹ̀rin ọ̀ràn yẹn àwọn tó gbà yí pé ọ̀ràn yẹn ni àwọn ẹ̀rí ẹ̀ tó o bá béèrè ní wọn bá tó mẹ́wàá a lè fi láǹfààní láti mọ àlọ́ lé báyìí kọ́lọ́ọ̀rọ̀ akọ́jẹ́ kí á gbọ́ lójú bí ìgbà tí àlàyé rẹ̀ náà ṣùgbọ́n máa ṣàlàyé òkè. Etí afáṣọ láti béèrè ni pé afẹ́fẹ́ sí ààyè méjì àdìgbà níbi sọ́lọ̀ rẹ̀ yẹn pé ààyè méjì tí wọ́n dá tọ́ba ti kanra wọn ó ti dégé ní o. Àdẹ́bí sọ ìfọ́pẹ̀lú láàlẹ̀ torí pé sọ́kọ́ mà ní pé wọ́n máa ń dá ààyè yẹn. Yóò túbọ̀ sí pé tí wọ́n bá dá tọ́ba kanra wọn pé wọn ò ní wẹ̀. Mo rò pé tó àlégbọ́ yé báyìí àlégbọ́ yé báyìí. ṣùgbọ́n kí ni ìdájọ́ ti dábẹ́ ọ̀rọ̀ mẹ́ta ló wà lórí nínú sẹ̀ríà lọ́dọ̀ àwọn onímọ̀. ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé àti tọkùnrin àti tóbin ọ̀rọ̀ àìsíkí wọn dà. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà fẹ́ pé àti tọkùnrin àtóbin afẹ́ ni kì í sí kí ni o kì í sọ̀rọ̀ àná. mo pé odúlé ìwà yẹn méjì. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé tọkùnrin jọ́ra àyà ṣùgbọ́n tó bí àfẹ́lẹ́. èyí tó súnmọ́ jù ò ní pé ọkùnrin wọn a sì fẹ́ kájà sí obìnrin náà. bàbá wa àdéhùn ọ̀kadà àníbíkọ̀kẹ́ ìdá mẹ́ta ṣẹta àṣìṣe. àyè ní adá méjì. ìyẹn tọ́ka sí pé láyé àdébíkọ̀rọ̀ àgbẹ̀lẹ̀ àti láíláí wàá máa dá abẹ́ kí ni o. ṣùgbọ́n ìyá ọ̀fẹ́ kọjọ́ ra yìí. ṣùgbọ́n títọ́ kan ibi jọ́ra yẹn ní pé èmi máa ń kó síbẹ̀ lára ẹ̀rí rẹ̀. ẹ̀gbìn ọmọ ń ṣe tí wọ́n bá já sí ọkùnrin. lẹ́gbẹ̀ẹ́ bá ti ti lè wà lára títọ̀ ń sá pamọ́ kò ní lè rùn. ìyẹn lọ́kọ̀ọ́ ẹgbẹ́ tiẹ̀ jọ́ra yẹn. ṣùgbọ́n tó fi

nípa yípa àwọn èèyàn ń wá ìwàkúwà tó jẹ́ ká sọ ọ́ nìyẹn. kò lẹ́tọ̀ọ́ nínú sẹ̀ríà kò sì lẹ́tọ̀ọ́ nínú làákàyè náà kódà ó takò làákàyè púpọ̀ pé torí pé èèyàn fẹ́ lówó yá lọ́ máa sán máa ṣùgbọ́n tó bá wáyé bẹ́ẹ̀ tó bá wáyé bẹ́ẹ̀ kí ni ìdájọ́ yìí a rí nínú àwọn onímọ̀ ọ̀sán pé kò sí àfẹ́sí tètè pé sì náà náà ní pé kéèyàn ó ti ikọ̀ ọmọkùnrin rẹ̀ bọ ààyè tí ọ̀rọ̀ tí ọ̀lẹ́dùn fún. Ṣèpè náà wá ti pé ìyàwó ẹ̀ níṣù kìnnì. Á padà sọ yẹ yọ. Ṣùgbọ́n láwọn ti fẹ́ni ẹlẹ́ni àwọn onímọ̀ kẹta yìí pé kò sí àpẹ̀ sílẹ̀. Òun náà ti nǹkan ọmọkùnrin rẹ̀ bọ mi tí ọ̀yọ́ wọ̀ ní. Ìyẹn bá wọ̀ nípa ikẹ́ni ẹ̀ tó ti wá sí kí ni ìwàkú kí ni ọbẹ̀ lówó tó ìdájọ́ rẹ̀ ni pé irú ẹni bí ọ̀yẹ́ máa wà ní orílẹ̀ torí pé ṣàìsàn nìyẹn òun ká burú ju ó burú ju èso ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ yìí pé kò kankan lè máa rí irú ẹ̀. tó wá ìtọ́ yẹ pé ó ṣe é súnmọ́ nílà káyì mo rò bóyá ní sìn tó yẹ pé nítorí ọmọ nìyẹn máa fà máa ìtọ́ yẹ lè fi jẹ́ ìnáná. tó ìgbà tó ti jáde pé fún mi ní ìná ìtumọ̀ ìná pé ìgbà tó wà mí kà kù níbi yẹ ìyá rẹ̀ tó ò ní tó ti gbé ẹ̀ẹ́dájọ́ ìná ṣùgbọ́n àwọn ẹyẹ náà afẹ́fẹ́ yóò wá lọ lọ́fẹ́lẹ̀ ìjọba náà wà wò yẹn dàtẹ́ ní káàkiri pé irú ẹ lọ dárò dàkúdà báyìí kí lọ́ọ́ yẹ ká ti fún wọn fún lẹ́wọ̀n ọdún mẹ́wàá ẹ̀wọ̀n ogún ọdún tó lè mo rò pé ó ti clear sọ ìyàtọ̀ rẹ̀ wà sí ẹ̀tọ́ bá alàyè ọba lọ. wọ́n dáwọ́ ti gbéyàwó ẹ̀kọ́ àti màgbéyè ẹ̀ṣẹ̀kẹ́ni kékeré ti sàn ìyẹn náà ò ní lọ ní lọ́fẹ̀ẹ́sì torí pé ìyẹn ní agbára kódà ìyẹn ọ̀sọ̀ tẹ̀sẹ̀ jẹ́ pé ọyọ̀ gan lọ́pàá torí pé ọ̀sàkùn làákà ìgbé ọ̀fẹ́ ní àti nípò sílé nìyẹn tó kọ̀lìtàlì nínú sẹ̀ríà ta tíru wọn ti kùnà kò ní lọ ní kéde o kò ní lọ lọ́fẹ̀ẹ́ wọ́n lè fún ní ẹ̀wọ̀n lébi ìjọba bá what they do. Now, number three. سبحانك اللهم وبحمدك ọkàn lẹ́nu síbẹ̀ bóra ti mẹ́nu níbẹ̀ síbi kọ́ńdọ̀. Ìyá pẹ̀lú ní ìgbésẹ̀. Torí pé táwọn ti sọ yìí pé ibi tí wọ́n dábì ti sọba kan ara Èyí sì ti lo wọ́n sọ fún ayé pé iná àbùrọ̀ yìí pé àwọn àrùn onímọ̀ nínú sẹ̀rí àwọn ní àrùn tilẹ̀ gbogbo tó bá ti ti tẹ̀lé wọn máa ń ṣe kí ni kò sí kò sí ti ti tẹ́ kọ́ńtọ̀ nígbà táwọn ń sọ̀rọ̀ asọ̀tọ̀ rọrùn nígbà náà báwọn pé lẹ́yìn kan láti àlá tọ́kọ́ tí ọ̀kan ara wọn tí yọ wẹ̀ ìyẹn ló fi ìyàpọ̀ inú wọn. ṣùgbọ́n àwọn tó ti fa ìbéèrè yìí yọ láti lọ yìí pé pé kọ́ńtọ̀ sọ́lẹ̀ kan ni àlàyé wà lórí ẹ̀.

sọ́dọ̀ ìyàwó ẹ̀ tó bá ti sásìkò yóò fàyọ yóò fi lè dàálẹ̀. kí ni fi ń ṣe kó má bàa ní oyún mo rò pé ní sìn. so ẹ̀ẹ̀mí táwọn nígbà yẹn ò ní wọ́n lò èyí ò túmọ̀ sí pé tá a bá rí mẹ́tọ́dù míì tó lè dènà oyún tó wà níbàámu sí sẹ̀ríà. odidi topic bí wákàtí méjì ló fi ṣèyẹ pé ìgbà wo lèèyàn lè sún mímọ lòyún síwájú kí ni tó lè sokùnfà rẹ̀ tó èyí tó yẹ mọ́ ń lọ bá o ṣùgbọ́n ká sọ ní pé tó bá lẹ́tọ̀ọ́ kí wọ́n má lòyún tó bá wù wọ́n lè lo azlu tààbọ̀ tẹ́lifí tó bá sì wù wọ́n lè lo kọ́ńdọ̀m tó bá sì wù wọ́n wọ́n lè lo èyí tó ṣe pé yọ̀ọ́kàndínlóyún bóyá bí ọdún kan ọdún méjì ṣùgbọ́n ọgbọ́dọ̀ jẹ́ lábẹ́ dókítọ̀ tó ṣe pé kò tún fi ní ilé kó bá àlàáfíà rẹ̀ àti gbogbo àwọn tó tún máa tó yọ lára rẹ̀. Olùkọ́ ti gẹ́gẹ́ fún ìtàn mi. Èyí ẹ tọ́ba ti kọ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ tọ́ba ti kọ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ láti wá béèrè fún ọjọ́ ẹgbẹ́ odidi tọ́mìtì lélẹ́yìn ẹgbẹ́ ó fa one hour ti òṣìṣẹ́. Sábà tí wọ́n ti kí ọ lẹ́tọ̀ọ́ ọkùnrin ó lò ó tọ́ ẹ pé ẹtọ́ jẹ́ àlàálẹ̀ rẹ̀ ni. Tọ́wọ́ lẹ́tọ̀ọ́ kí obìnrin mùsùlùmí ọ̀tá ìyẹn náà wá ní ti tẹ̀lé tó fẹ́ wà orí yẹn níbí ọbẹ̀ fọ́ọ̀mù ah, ó gbé tó kù ní bẹ̀rẹ̀ ọ̀nà fẹ́ lọ́ra kọ́ńdọ̀ ó ní ma gbé gbogbo nǹkan sí ọpọlọ ẹ̀ tó o lè sàkúrú ẹ̀ ṣùgbọ́n torí àlẹ́kọ́kùnrin lè gbá lébi o. Hmm ó lè jáde pé afẹ́rẹ́ tí ò dírẹ́sì náà máa yẹ ó lè jáde pé ìyàwó rẹ̀ ló náà fẹ́ lò fún ṣùgbọ́n àgbé ìdájọ́ léèrè àtọ́lé ìtọ́ hàn ìlànà gbé ìdájọ́ lé lórí kò sí tọ́kàn wá pẹ̀lú ìtọ́wà lọ́kàn ọlọ́ọ̀bá nìkan lọ́ máa ìtọ́wà lọ́kàn ṣùgbọ́n orí yàn ó dírẹ́sì náà máa wọ ẹgbẹ́ àbí kó ṣe pé òun àtẹ́lẹ́ ààrẹ gan ní ọjọ́ wá tó kò sí ìgbàdo kúrú láti pé ọ̀tà bí ìgbà tó burú láti yá gbé nọ́ọ̀sì náà ó ti fún rú àwọn èèyàn bẹ́ẹ̀. tó kò sí ìgbà tó burú wọn náà wà dáa. fún mọ́sálásí ìfẹ́sẹ́ gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ sáàpẹ̀ yìí wo ni wọ́n máa ń gbé sí orí ẹ̀. ó tún mọ́kànlá pé ìdánilẹ́kọ̀ọ́ yẹn kálàǹfààní láti lè lọ́gbọ̀. táwa ní kákàlà yẹn ti sìn odidi tọ́pìkì náà ni òun náà kò sì lẹ́tọ̀ọ́ ká dáhùn pé ọ̀dà ọ̀nà pọ́nbélé láìsí kí a ṣe àlàyé ìgbàwo ni yóò dáa ìgbàwo ni kò ní dáa. tó ẹnì kọ̀ọ̀kan wa. Ayà fún àyè tó kíyà gbogbo wa kà yìí pé tààwọnù àlẹ́ ìbẹ̀rù ọ̀tẹ́kọ̀ọ́ wọlé tààwọnù àlẹ́ ìbẹ̀rù ọ̀tẹ́kọ̀ọ́ gbogbo ọdún tó bá ti mọ̀ ní kẹ́sẹ̀ ni. Hmm ìyàn gbọdọ̀ bá wọn nípìn bẹ́ẹ̀. àbí ọ̀hún máa ń sọ̀rọ̀ decoration lásán àwọn tí ṣiṣẹ́ báńkì tẹ́ ń filẹ̀ kọ́ èmi ti mẹ́ sí ṣiṣẹ́ báńkì títí gbowó gidi kódà tó ti rìn jìnnà. fún ike tó rí ìdí láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé ẹ̀ nígbà tó ti gbọ́ ayé pé ṣiṣẹ́ ní báńkì rìbá ìwọ̀ ni ó ti filẹ̀ ọlọ́run ti padà fẹ́ẹ̀sì lọ́nà míì tí lérò kì í sẹ́nìkan kì í sẹ́yàn méjì rọlẹ́ tó lè pé ó ń ga ìgbẹ̀mọ̀ gan. lọ gbogbo bí tí wọ́n bá ti fẹ́ pèèyàn sí kí wọ́n wá dẹkọrétì gangan ní ọba àbí èèyàn fẹ́ pàdánù lọ́wọ́ ti máa ọdún kò nídìí kó máa béèrè bí èèyàn ti ta ráìsì ni ah, lẹ́nu kan wípé ráìsì ẹ ọ̀pẹ̀lẹ̀ ẹ fi ráìsì ni ráìsì tó ń pàdé ráìsì ẹ fi ráìsì òkú ni. tó èèyàn ọ̀rẹ́ ọmọ ìṣẹ̀rí ọ̀rẹ́.

tó ẹni ẹgbẹ́ béèrè béèrè kejì òun náà láti parí tó ti parí. Assalamu alaikum.